ti gbọ́ láti ẹnu Tóyìn Abdul sọ fún yín pé ah, ah, tẹ bá ń gbọ́ ọmọ mi àwọn eléyìí ah, àjọmọ̀ ṣe ni ẹ máa ṣe very very soon gan ẹ ti rí i pé màtí Tóyìn báyìí àjọ wà ní agodo àjọ máa gbà lẹ́nu ara wa ṣe rí ibi tóun bá lọ tó ti lọ mú wá yẹn èmi náà lọ màá tún lọ mú wá àwọn ọ̀ṣẹ́ kí ni àjọ kọ́ ọmọ olùbọ́ pọ̀ láti lè jẹ́ kí ètò yìí kó ṣe kí ni kó tún ládùn fún yín dáadáa Tóyìn Abdul ẹ rí i pé mo sọ báyìí náà ló ṣe jẹ́ ó mú wá fún wa ẹ ká lọ dáṣẹ́ lọ jó sí orin orin ọmọ mi q dot q dot q dot ká sí orin ẹ̀ gbẹ́sẹ̀ à